إلهي أنت ربي وأنا العبد وأنت الخالق وأنا مخلوق وأنت خالق وأنا مخلوق إلهي أنت ربي وأنا أعبد وأنت خالق وأنا مخلوق إيه. وأنت الرزاق وأنا المرزوق مرزوق وأنت المالك وأنا مملوك وأنت المالك وأنا مملوك إلهي أنت ربي وأنا أعبد وأنت خالق وأنا مخلوق إن الحمد لله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 أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل جاء الحق وسحق الباطل إن الباطل كان زهوقا قل يا أهل الكتاب تعالوا إلى كلمة السواء بيننا وبينكم الله نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقل اشهدوا بأننا مسلمون ربي اصلح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقه قولي mokiwa pẹ̀lú kíkí tí ó dáa jùlọ èyí tí ọlọ́run bọba àlékè ọlá tó fọwọ́ sí lọ́sìn àti lóru pé kí a máa fi kíra wa nínú suratu nisa pan chapter number four verse number eighty six allah subhanahu wa ta'ala ó tún ní a máa kíra ní kíkí àlàáfíà nínú suratu nukran chapter twenty four verse twenty seven and sixty one pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. tó túmọ̀ sí pé ìkẹ́ ọlọ́run ọba àánú ọlọ́run ọba ọmọ bẹ lórí èmi àti ẹnì kọ̀ọ̀kan wa. àmín. ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ̀ ń gbọ́ mi ní àkókò yìí a kíra wa padà sí eré ètò wa tí a pe àkọlé rẹ̀ ní ìfèsì sí ìbéèrè uh, pastor evangelist noah ezekiel uh, tó sọ pé nínú anabi wa muhammadu sallallahu alayhi wa sallam àti anabi wa isa alayhi salatu wa salam tá tí wọ́n mọ̀ sí jesus christ lọ́dọ̀ tí wọ́n talẹni tó tóbi jùlọ talẹni tó jura wọn lọ gẹ́gẹ́ bó ṣe sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ní àná ẹ jẹ́ ká tún ọ̀rọ̀ yẹn gbọ́ lẹ́nu gangan fún alára rẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ ní nínú ọ̀rọ̀ tó sọ fún wa lánàá torí pé àwọn àyà tó kó wa lánàá tá a yanjú kò jẹ́ ká lè dúró sí àárín ọ̀rọ̀ yẹn wọ́n sọ pé. ká lè jọ nímọ̀ ni o ká sì lè jọ lẹ́kọ̀ọ́ hmm, kí wàá ní ìbéèrè náà ó ní pé nínú Jésù àti Muhammed ta lẹ́ni tó tóbi jù. náà ẹ rí i pé láàrin yìí pásítọ̀ yìí sọ̀rọ̀ ó ní nínú anabiwa muhammad sallallahu alaihi wa sallam àti jesus christ alayhi salatu wa salam anabiwa isa ta màsímàsí ọ̀dáhùn sọ yìí pé ta lẹni tó tóbi jù ta lẹni tó jura wọn lọ tí abala wọnú abala ọ̀rọ̀ yẹn lánàá ìgbàláyò sí bọ́t nínú àwọn ọ̀rọ̀ tá a sọ lánàá a ti sọ yìí pé kò sí ànẹ́bì kan tó ju ànẹ́bì kan lọ ohun tí anabi sọ sálàm tó fi yàtọ̀ sí anabi Ìsá òun ni pé iṣẹ́ ti ẹ̀ gùn iṣẹ́ ti ẹ̀ fẹ̀ iṣẹ́ ti ẹ̀ kẹnu so fún àwọn ẹni tí ìbéèrè yìí ọmọ da ọkàn wọn láàmú tí àgbọ́yé ìsìláàmù tí ìkún létí wọn ló jẹ́ ká fẹ́ tún apá ìyẹnjú lẹ́nìí kó lè bá a ṣe kí ni kó lè bá a hàn sí wa yìí pé anabi wa muhammadu sallallahu alayhi wa sallam ọlọ́run fún ní àwọn nǹkan kan tí ò fún àwọn ànábì mi ṣáájú rẹ̀ náà ọlọ́run ṣe kí ni ọlọ́run fún ní àwọn kankan tí kò fún àwọn ànábì míì ṣáájú rẹ̀ kí n tó wọnú ọ̀rọ̀ yẹn tí ó fi yé wa yéké tá a fi mọ̀ yí pé ká jura lọ lórílẹ̀ àlàyé ẹ̀yin ọmọ ìyá mi ọlọ́run ọba àlekè ọlá ni bẹ́ẹ̀ni àti yín ṣe wà lẹ́nìí ọba ó ló ga jura wọn lọ ẹ jẹ́ kan tí ó fi tètè yé wa ẹ jẹ́ ká lọ wo inú suratul mujadila Quran chapter number fifty eight ní suratul mujadila tí a bá lọ wá ayé ẹlẹ́ẹ̀kọkànlá ọlọ́ọ̀ni yẹrìfáwù lẹ́rì iná amanu minkum ọwọ́ ni wà lẹ́rì iná òtúlẹ̀ ilma darajat ẹ̀dìrí ọlọ́run ọba ní pé yẹrìfá ìlà ìlẹ́rì iná amanu minkum ọlọ́run ọba ọba àlekè ọlá yóò mọ bí àwọn ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ga láàrin àwùjọ àwọn ènìyàn ju gbogbo àwọn èèyàn yòókù lọ that means pé ọlọ́ọ̀lọ́run ọba ó supreme lórí àwọn mùmíní àwọn mùsùlùmí ju àwọn ẹni tí èsè mùsùlùmí lọ lórí ilẹ̀ ọlọ́run ẹ̀dìrí torí yẹ́rìfà ìlọ́ọ̀ lẹ́dínà àmàlú mínkún lọ́lọ́run wí àwọn ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ìmọ̀ gbé wọn ga ju àwọn ẹni tí èsè olùgbàgbọ́ òdodo lọ lọ́dọ̀ èmi ọlọ́run ọba ṣe wá nígbà tí ó tẹ̀síwájú ó wà ní wàlẹ́dínà àwọn ẹni tó jásí wípé wọ́n wá jẹ olùmọ̀ ó ní wàlẹ́dínà utul ilma daraja àwọn tó jásí wípé wọ́n jẹ́ olùmọ̀ láàrin àwọn mùmíní yẹn dáràjà àwọn ipò wọn yóò tún ju àwọn ẹni tí wọ́n ṣe kíni o tí wọ́n jẹ́ mùmíní lásán lọ tí wọ́n ṣe olùmọ̀ ẹ̀sìn àti wípé àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ ẹ̀sìn Ọlọ́run ní dáràjà tiwọn yóò tún tóbi ju àwọn ẹni tí wọ́n jẹ́ mùmíní lọ tí wọ́n èso lùmọ̀ ẹ̀sìn tí wọ́n dúró déédéé so according to suratul mujadila quran fifty eight verse number eleven ó ti jẹ́ kó clear sí wa yìí pé allah subhanahu wa ta'ala ó gbé ọlá fún apá kan ju apá kan lọ èyí nìkan kọ́ tí ẹ bá tún lọ wọnú suratul alimuran quran chapter number three ní suratul alimuran tí ẹ bá lọ wo aya thirty two thirty three tọ́lọ́wọ́n bá ń ti sọ pé ìnàlá ìstọ́fà ádámà wà nùhà wàhálà ìbírọ̀hìmà wàhálà ìmúrànà alálẹ́ àlámì ọwọ́ àni zúrí yàtà ń bá dùwà mi bá dẹ̀ wallahu sami'un alim ọlọ́run ọba ní pé inna Allaha astafa adam dájúdájú èmi ọlọ́run ọba mo ṣà ádámà mo ṣà á lẹ́ṣà ní ànábì wa àti ànábì nuwa ọlọ́run mo ṣà á lẹ́ṣà láàrin àwọn ẹ̀yìn ènìyàn. wàhálà Ibrahim. ọlọ́run ní wàhálà Ibrahim àti àwọn aráalé ànábì wa Ibrahim mo ṣà wọ́n lẹ́ṣà o. wàhálà Imran. àti alálẹ́ àlà lórí gbogbo àgbàlá ìtí túmọ̀ sí pé ọlọ́run mọ́ ń dá ìsàsà láàrin àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀tí gbogbo àwọn reference ti fi mú àyín fi ń yí wa yí pé ọlọ́run bá mọ́ ń dá ìsàsà láàrin àwùjọ ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ẹ̀sà sí mọ́ ń bẹ nínú ọmọ tàbí ẹ̀sà mọ́ ń bẹ nínú náà ẹ̀sà mọ̀ bẹ nínú orílẹ̀-èdè ẹ̀sà mọ̀ bẹ nínú ọ̀rọ̀ ẹ̀sà mọ̀ bẹ nínú ipò ẹ̀sà mọ̀ bẹ nínú òrí ẹ̀sà mọ̀ bẹ nínú agbára ẹ̀sà mọ̀ bẹ nínú gbogbo àyè kan tí àwọn ènìyàn bá lọ. ọlọ́run bá máa ń gbé apá kan ju apá kan lọ máa ń gbé ipò apá kan ga ju apá kan lọ tí kò sì túmọ̀ sí wípé ẹ̀yin tẹ̀ ga tó ẹni kejì yẹn ẹ̀ ṣe èèyàn pàtàkì níwájú ọlọ́run ọlọ́run lọ́mọ tó yẹ pé wo ní gbé tó ọ ní capability ẹ ẹni tó lè gbé lọ́sàlẹ́sà fún mm, mm. ẹgẹ́t ìbẹ́ ń bi ọ̀rọ̀ ìbẹ́ ń bi ìhùwàsí ìbẹ́ ń rìn sí nínú gbogbo nǹkan tí ọmọ lè la ọpọlọ pé kínní báyìí ló rí láyé ẹ̀sà ń bẹ díẹ̀ lókùnbà tó bá ti wá wa bẹ́yẹn ọlọ́run wá ní Ibrahim aráàlẹ̀ Alali alami mo sà wọ́n lẹ́sà lórí gbogbo àgbáńlá ayé ọwọ́ ni zuriyata ń duwa mi ń bá dẹ̀. zuriyata duwa mi ń bá dẹ̀. ọlọ́run bá ní pé mo wá mo wá zuriyata ń bá duwa mi ń bá dẹ̀ mo wá gbé apá kan nínú àwọn àrọ́mọdọ́mọ wọn mo gbé ọlá apá kan mo gbé ga ju apá kan lọ mo sa apá kan lẹ́sà ju apá kan lọ wàláhù sami'un alim. wàláhù sami'un alim ẹ̀yin mọ̀ ìyá mi ọlọ́run ọba nìkan ní olùgbọ́ òun sì ní olùmọ̀ tó ń túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala ọba tí ń sàyẹn lẹ́sà ni. Ah, evangelist noah ezekiel ẹ máa gbọ́ dáadáa pẹ̀lú àwọn rẹ́fẹ́rẹ́sì tí mo mú wa tó lẹ́yìn lẹ́yìn fẹ́ ká ṣàlàyé ọ̀rọ̀ fún yín ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lábẹ́ kọ́mẹ́ǹtì lábẹ́ prógámù tá a ṣe láàrin ní comment section mo ti rí mo dẹ̀ ti reply yìí lórí ẹ̀ inshallah màá màá ṣàlàyé màá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn náà òun láti gbẹ̀yìn ọ̀rọ̀ tá a sọ lé ní omi náà tẹ́ tún release àti rí fídíò yẹn bísí nìlá àfòyí lẹ́sìn lórí ẹ̀ àánú ó sì jù béèrè fún yín bẹ́ẹ̀ bá tún ní ẹ̀kọ́ jáde ẹ̀ sáà tí mọ́sẹ̀ kéèbù àmì bá láyé lẹ́lẹ́yìn fẹ́ mm. so èyí tẹ̀yìn sọ nínú kọ́mẹ́ǹtì tá a sọ yìí àdìrígbẹ́ yìí sẹ́ẹ̀ kéèbù ni ṣùgbọ́n kọ̀ọ̀kan àwa àlàyé làwa nítorí àwọn torí wọ́n pé ń bẹ láyé ẹni tí ó gbọ́ yín bẹ tó sì gbọ́ àwa náà bẹ tó yóò wò kán tá à ń sọ yẹn síra wọn kì í ṣe yí pé èébú èébú kọ́ kò sún ta fẹ́ fi ewu ṣe tàbí ká yẹ̀yẹ́ ara ẹni tàbí ká fẹnu àbùkù kan nìkan rọ o personality kọ́ là á fẹ́ treat mi a fẹ́ treat what is the purpose of our creation kí ni tọ́lọ́hún torí ẹ̀dá wa gan ohun táwa fẹ́ ṣe kí ni ta ní interest nínú ẹ̀ nìyẹn èyí nìkan kọ́ tí a bá wá wò dáadáa a rí i pé ká ọlọ́run bá wá sa ẹ̀sà gẹ́gẹ́ bí àwọn ẹ̀sà tó ti ṣàlàyé fún wa yìí ipò òun ti ń ṣe bọ̀ láàrin èèyàn sí èèyàn òun ṣẹ̀ṣà láàrin àwọn ànẹ́bí òun náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tó fi ṣẹ̀ṣà láàrin àwọn ànẹ́bí rẹ̀ ó fún wa ní sọ́ọ̀tù bákàrọ̀ fún chapter two verse number two hundred fifty three ọlọ́run ọba ní pé. tilka rusulu faddalna ba'dahum ala ba'di. ọlọ́run ọba ní pé tilka rusulu ìyẹn ìyẹn ni àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tó ti rán wá sáyé. fadọ́lìnà bàdọ́hùn àlàbàdì. ṣẹ́tìrì ọlọ́run bí ṣe máa ń ṣe dáràjà láàrin ara yìí náà mo tún ṣe apá kan wọn mo tún gbé wọn ga ju apá kan lọ. ẹni àti mi gbé bẹ́ẹ̀ nù àwọn òjíṣẹ́ yẹn náà tó jáde pé dáràjà wọn ó níbi tó dé. dáràjà táwọn wà ń sọ yìí kò rí léètì mọ́ pé wọn èé ṣe èèyàn rẹ̀ àbí pàtàkì níwájú ọlọ́run ọba ọba àlékè àgbọ́yé ipò tí evangelist Noah Ezekiel rìn fà sí yẹn ohun tóun ń sọ fún wa náà òun náà ní pé talẹ̀ tó wá jura wọn lọ. Hmm, talẹ̀ tó yẹpẹrẹ talẹ̀ tó lápẹ́ talẹ̀ yẹ ká tẹ̀lé náà àwọn méjèèjì sókù ni àbáláyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kò sẹ́ni tó yẹpẹrẹ náà àwọn méjèèjì. kò sẹ́yìn yẹpẹrẹ nínú àwọn méjèèjì alákùnrin ni ṣùgbọ́n iṣẹ́ ànẹ́bí fẹ̀ sí ju iṣẹ́ Jésù lọ alẹ́ ìsọ́tò ọ̀sán náà tí ò sí èméjì mbẹ pẹ̀lú àwọn ẹ̀rí tá à ń mú wáyé àtàwọn ìta tùmọ̀ mú wa. ó fi yí wa yí pé lẹ́ni fẹ́nikẹ́ni tó fẹ́ sórí ire ayé àtàlìkìyàmọ̀ àbí kó tẹ̀lé ànábì Muhammad. ìdí nìyẹn tó lọ́wọ́ fi sọ nípa rí sọ́tìlà àárọ̀ kúrọ̀ jàtà ní verse verse one fifty eight ọlọ́run ọba ní fatabi'u la'allakum tahtadun. ẹ tẹ̀lé ẹ tẹ̀lé Muhammad la'allakum tahtadun a mọ̀ náà sí ọpọlọ ẹni tó fẹ́ gbòótọ́. <laughs> kùránì gbé wá tó clear sọpọlọ ẹni tó fẹ́ ṣe kí ni tó fẹ́ gbòótọ́ ọ̀yẹ́jú. ọlọ́run bọ́ba Allah subhanahu wa ta'ala fattabi'u amúrù nìyẹn o ẹ tẹ̀lé ẹ tẹ̀lé la'allakum tahtadun kẹ́lẹ̀ bá mọ̀nà kẹ́lẹ̀ bá sóríire láti ní gbogbo ẹni tí ó mọ̀nà lẹ́nu gbogbo ẹni tí ó sóríire lẹ́nu yọ tẹ̀lé anabi Muhammad sallallahu alaihi wasallam torí pé gbogbo mẹ́sẹ̀jì ọlọ́run ti pa gbogbo ẹ̀kọ́ sẹ́nu anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n jésù náà kú lẹ̀ jísẹ̀ míì náà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni ẹ̀yin lẹ̀ ń tẹ̀lé ìwé tí kọ fún yín tí sínú yẹn fi pọ̀ bẹ́ẹ̀ ọwọ́ àti bí àwọn òjíṣẹ́ mi tí mo rẹ wá láyé mo bí apá kan ga ju apá kan lọ. nínú máa ń kàlámà wọn. ẹ ọlọ́wọ́n ọba ní pé ibẹ̀ nínú wọn máa ń kàlámà wọn. tí ọlọ́wọ́n ọba ti ń bá a sọ̀rọ̀ tó ní ìpọ́nlọ́wọ́ wọ́n jọ ń gbọ́ra wọn. bí ànábì wa Musa. aleyhi salam. ẹ ti rí ọlọ́run ọba ń bá Musa sọ̀rọ̀ báyìí tẹ̀kẹ́ lé máa ń nígbà sí bẹ́ẹ̀ sí ń gbọ́ mi yìí. wàkàlámà lọ́rù Musa tẹ̀kẹ́lì máa. ọlọ́run ọba ń bá Musa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ sọ̀rọ̀ báyìí tẹ́ pé wò mí wọ́ ni ò sí mẹ́. wò mí wọ́ ni ò sí. ṣùgbọ́n gbọ́ mi kí n gbọ́ ẹ ọ wà láàrin ọlọ́run sí ànábì Musa alayhi salam. alayhi salam Allahu akbar ó dàbí voice call. ṣé mo pé àìmọye àwọn ọ̀rọ̀ mi tẹ́ pé ọlọ́run ọ̀bọ̀ òtún torí pé tọ́lá wọn bá sọ pé ń bẹ nínú wọn minimum ń bẹ nínú wọn máa ń kẹlẹ́mẹ̀ lọ tí Allah subhanahu wa ta'ala ṣe kí ni tí ń bá sọ̀rọ̀ Musa nìkan kọ́ àwọn ẹlòmíì ń bẹ torí pé ìdí tí mo fi ní Musa nìkan ni pé gbogbo ọ̀rọ̀ anébìkọ́ Ọlọ́run sọ fún wa ní Kùránì suratu nisa quran chapter number four hello verse number one eh, one hundred and sixty-four suratu gafir quran chapter number forty verse number seventy-eight ọlọ́run bá ní mínímù máa ń kọ̀ sọ́sínẹ́hùn àlẹ́ yìí wàmí ni mẹ́lám náà sọ̀sọ̀ àyè. ibẹ̀ nínú wọn tá a sọ̀tàn rẹ̀ fún ìsìn bẹ́nu wọn tá a tẹ̀ sọ̀tàn wọn sínú kura rẹ̀. àpamọ́ àsọ fún. ẹ dirí tó tí fi túmọ̀ sí wípé àwọn ànẹ́bí wọ̀nyí o ọlọ́run bọba àlekèrè Allah subhanahu wa ta'ala ó ń bẹ nínú wọn tọ́lọ́wọ́n bá ń bá sọ̀rọ̀ báyìí ó fi ìyẹn ó ti fi ṣe dárájà nìyẹn lórí ẹni tí ọmọ bá sọ̀rọ̀ ní pé gbọ́ mi kí n gbọ́ ẹ. pé lẹ́yìn lágbọ́n ni eléyìí ojú ẹ ojú ẹ o ti jù lọ mẹ́rin. Allahu akbar wọ́n tí wò lè bọ́ ọlọ́run sọ̀rọ̀ ní pé gbọ́ mi kí n gbọ́ ẹ̀ inú gbogbo wa àríróyìn pé wò mí kí n wò ẹ̀ ṣùgbọ́n gbọ́ mi kí n gbọ́ ẹ̀ ńbẹ́ńbẹ́. ìgbà àwọn apẹ́ nìkan torí pé according to suratul anam Quran chapter number six verse number one oh three. látò nírúkú la àbùsọ ọwọ́ nírúkú la àbùtọ́ ìsojú kankan tó lè rí ọlọ́run ṣùgbọ́n gbogbo ojú kọ́ra ọlọ́run kiri ká. káyọ̀ ìmáàlì dájú pé kò sójú kankan tó lè rí Allah ṣùgbọ́n kò sí ojú tí ọlọ́run bọ́bọ́ àlékè olóòṣègíní tí ọmọ wò tí ó sì máa rí ìdí nìyẹn tí ọlọ́run bọ́ba àlekè ọlọ́run Allah subhanahu wa ta'ala tí ń fi sọ fún wa pé ń bẹ́ẹ̀ náà àlébìyẹn tí mò ń bá sọ̀rọ̀ báyìí tí ń gbọ́ mi tèmi náà sì ń gbọ́ sẹ́yìn pé nísìn ọlọ́run bá lè mọ ọlọ́run bá ń gbọ́ ohun táwa ń sọ. túrú ànẹ́bí túrú ànẹ́bí Muhammad sọ sálàmì sẹ́rẹ̀ tó gbà káyìí làwọn fi ń gbọ́ ohun tọ́lọ́run ṣe kí ni kí n sọ. ṣùgbọ́n ànẹ́bí yẹn àwọn ọmọ gbọ́ ohun ẹ ànẹ́bì tó wọn ọba ti gbọ́ òun ọlọ́run ẹ̀sà ni ànẹ́bì ti ń gbọ́ òun ọlọ́run yẹn jẹ́ lórí èyí tètè gíní ṣùgbọ́n kò túmọ̀ sí pé kì í ṣe olórí ilé. bẹ́ẹ̀ni kò túmọ̀ sí pé ìjọ ọgbọ́n ní ẹ̀yẹ kọlóhán mina sọ̀lìhìn kòlóhán mina ẹ̀ sọ̀lìhìn gbogbo wọn nú àwọn ẹni rẹ ni wọ́n bẹ wọn ò sínú olórí ibú wọn ò sínú ẹni ègún inú alárùbáríkẹ̀ dá tọ́lọ́ èyí ni kọ́kọ́. wàrọ̀fà bàdọ̀hùn dàrọ̀jà. sẹ́tiwá gbọ́ dáràjà tá à ń sọ yẹn ipò yẹn ọlọ́run wá ní sẹ́tiwọ́. wàrọ̀fà bàdọ̀hùn dàrọ̀jà. evangelist noah ezekiel hmm. ọlọ́run ọba ní pé àwọn ànẹ́bì mi ò mo gbé ọlá fún apá kan lórí apá kejì lórí apá kan sí apá kejì lórí apá kan sápá kan mo ṣe kí ni mo ṣe àjùlọ lórí wọn fúnra wọn jura wọn lọ ìrúnṣẹ́ kan ọba rí lọ́dún ilé yìí tí wọ́n ń wo kó fi supreme jẹ́ni kejì lọ yẹn akẹ́fì sàwọn lẹ́sà ní aspect ibẹ̀ yẹn ni kò túmọ̀ sí wípé jẹ́ kí ni ó special kò túmọ̀ sí pé ẹni tọ́lọ́wọ̀ fún lélẹ́ ní òwúlò kò tún àsúmọ̀ sí pé ohun tó ìjánẹ́bí rẹ̀ hmm. nìkan yẹpẹrẹ kò yẹpẹrẹ tó lọ́dọ̀ tó padà lọ strike balance ó tún fún ẹlòmíì ní nǹkan ibi tó ní ọ̀tún ní Allahu Akbar

àwọn olùmọ̀ tí wọ́n ṣáájú wa tí àyà sojú wọn sàkálẹ̀ kọ́ mọ́ tó pẹ̀lú bẹ́ẹ̀ eré ìlú sì mọ́ pé sí ojoojúmọ́. ẹ kan. nǹkan ọlọ́run bá wá ní dárọ́jà yẹn mo ṣe mo gbé mo gbé mo gbé àgbéga apá kan sí apá kejì pé wọ́n ga wọn lọ á mú àwọn sẹ́yìn wá nísìnyí ọ̀nà tí wọ́n gbà wọn lọ ẹ àyà yìí ọlọ́run sọ pé wà á tẹ iná ìsá wà á tẹ iná ìsá bínú mariam albayinat. ọ̀rọ̀ mi lọ́rọ̀ tí ń sọ náà mẹ́rin. Allahu akbar. torí pé coordinating conjunction wọlá kurani kurani dáa o. ọ̀dà bọ̀. yóò sì wọ́n sọ lékiri lékiri lékiri lékiri lékiri lẹ́gbẹ́tọ̀ bá ń gbọ́ báyìí orí rẹ̀ ó sì wọ́n sẹ́tù ọpọlọ rẹ̀ sì wọ́n sẹ́tù ẹ wò ṣé wàá rí iṣẹ́ táwọn à ń sọ yìí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó wá wà nínú hadisi wọn kan òun ló kó gbogbo kìíní yẹn sínú. ó kó nú. ẹ mọ̀ pé hadisi òun ni commentary fún ayal quran kò sí àáfàá kan láyé tó fẹ́ gbádùn islam ní ṣíṣe nígbà tó bá gbógun ti hadisi anabi. wàláì o lè gbádùn rẹ ni o kódà tó bá rí hadisi tí wọ́n ní eléyìí ó wà sahih hadisi tí ó lálàáfíà ni bóyá wọ́n fura sí inú àwọn tí wọ́n jẹ́ rọ́wí tí wọ́n gbà díìsì yẹn wá à àwọn aládìsì wọ́n kọ́ lọ́ọ́ dàbọ̀ àwọn aládìsì táwọn tí wọ́n lọ kọ́ nípa rẹ̀ àwọn sọ pé àdìsì yóò segin ní àdìsì yóò lálàáfíà àwọn tó yé dáadáa àwọn tọrọ yé hmm. àwọn tó bá àdìsì yóò kọ lálàáfíà kìí ṣe pé wọ́tọ̀ kẹwàá ka English translation àbí Yorùbá translation wọ́n bá gbé mustolawulẹ̀ àdìsì gan jáde pé ọ̀ya mustolawulẹ̀ àdìsì rè báwo ni ìwáyà ṣe máa wá àwọn sanadu ọ̀ya máa ṣàlàyé wọn tẹ́gbù olè dákẹ́kẹ́ yanjú bẹ́ o sì gbógun tàdísì tàbí tọ́já sí wọ́n tọ́já sí pé ọtẹ̀ wá lè kà á o sì lè tu ṣùgbọ́n fẹ́ẹ́nu rẹ̀ ló ṣe gíní ló ń gùn lé lórí. hadith anisọ salam ọwọ́ asàlàyé ayé àkùránì fún wa yékéyéké hadith tó sàlàyé rẹ̀ fún wa ó wà lọ́dọ̀ àfọwọ́ Bukhari tí a bá lọ wò ó a rí hadith yẹn ní hadith number ah, four hundred and thirty eight lọ́dọ̀ àfọwọ́ Bukhari hadith yìí ń sọ fún wa yìí pé naam hadathana jabir ibn abdillah kọ́l jabir ọmọ abdullah sáàbì pé tó mú hadith yẹn wá. fadala allah wa wa jalla hadhihi al umma ala sa'iri al umam. ṣe àti ah, eh, ezekiel eh, nuha ẹ máa gbọ́ nǹkan tọ́lọ́. fadala Allahu azza wa jalla hadhihi al-umma. ọlọ́run ọba ọba àlekè ọlá tó ga jù lọ ọba alágbára àwọn ni ó mm-hmm. fún ìjọ tí í ṣe ìjọ anabi muhammad tí í ṣe alikuma ìjọ anabi mm-hmm. ni gbogbo wa gbogbo ẹ̀yin christian tẹ wà láyé gbogbo ẹ̀yin lẹ́mú tẹ wà láyé gbogbo mùsùlùmí tẹ wà láyé wà láyé ìjọ anabi muhammad sọ̀rọ̀ sálàmù ni gbogbo wa àtẹ̀wá pèsè méjì ẹni ọgbà tiẹ̀ àtẹ̀ni ọkàn tiẹ̀ bínú kọ́ ní kírísítẹ́nì ni ẹ̀mí ọ̀sẹ̀ ẹ̀sìn islam irọ́ ni ọmọlẹ́yìn láti gbà tá nẹ́bí muhammad ti wá títí tá yóò fi kò láàbù ọmọlẹ́yìn muhammad láti mọ̀ rí ọ̀sọ́ ọmọlẹ́yìn kankan mọ́. níbi kọ́mẹ́ǹtì rẹ̀ lónìí. ọ̀sùn bẹ́ẹ̀ ni láyé tẹ́ ń bọ̀ ìkọ̀ àdébùlá oládùkọ̀dé ọ̀rọ̀. fàgbọ́lọ̀ Allahu azza wa jalla. ọlọ́run bọ́ba àdékè ọlá ọba àti ọlá. sẹ́giri ọlọ́run bọ́ba lórí àwọn tó ti ṣáájú yọ lútù ni àwọn ìjọ samdawa yọ anabi sọ́ọ̀lẹ̀ yọ kìnnì kan suleiman anabi idris anabi ismail bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó dàtẹ́ mọ́ àwọn tó bá isa ló gbà àwọn tó bá mose ló gbà àwọn tó bá john baptist ló gbà tó ń pè ní yaya àti zakaria àti bàbá rẹ̀ aleyhi musalatullahi aleyhi wasalam kọmọ bẹ lórí wọn ìkẹ́ ọlọ́run àtàláfíà gbére ẹ̀yin ọmọ ìyá mi ọlọ́run ọba ní pé àwa àjọ ànẹ́bì tèmi ọlọ́run sọlá fún wa lórí wọn. torí pé kí ni àwa gbaṣẹ́ tó pé. ó pé ànẹ́bí wa tó wá lámì láká. ẹ dirí ẹhẹn mọ bọ wa. wa karamatun kathiratun fi dunya wal akhirah laysat li ghayriha. àwọn àpọ́nlé ọ̀pọ̀ lórí àwa mùsùlùmí ọmọlẹ́yìn Muhammad ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ láyé ń bí àti lálìkìyàmà lẹ́yìn ìtẹ̀lẹ̀ ìrìyà bẹ́ẹ̀ ni kò sí ẹni tó dàbí àwa mọ́ lẹ́yìn ìtẹ̀lẹ̀ ìrìyà kò sẹ́ni tó dàbí wa mọ́ wàláyé ò ṣe ọmọ lẹ́yìn ànẹ́bì lẹ́ni torí kọ́ mọ́ba nísìnyí ayé tàbí kìyàmọ́ ó kẹ́ ìhìnrà rẹ lé mọ̀. tá a bá sọ fún wa pé islam is the only way to god islam is the only way to salvation tó o bá gbógun ti islam ó kẹ́ ń gbógun ti gbèsè ayé ara rẹ islam tí ọmọ kó ń gbógun tó islam tó ń gbógun ti tẹ́gbẹ́ bẹ́ẹ̀ lẹ́la àwọn yẹn sì ń gbà ànẹ́bì muhammad tó ń kú táwọn kẹ́ sì ń gborúkọ rẹ̀ tí wọ́n sì ń wú ẹkú professor gary miller eh, professor kitman olùmọ̀ ibùkáì ọ̀ lọ wú àwọn àwọn tó yẹ kí wọ́n jìdùn nínú ìmọ̀ wa rọ́ọ̀sì kú nàbẹ̀lẹ̀ ẹ̀lì gẹ́gẹ́ bó ṣe sọ wà nínú sọ́tò alimọ̀ràn Quran chapter number three àyà ẹlẹ́ẹ̀keje wà rọ́ọ̀sì kú nàbẹ̀lẹ̀ ẹ̀lì àwọn tí wọ́n jìdùn nínú ìmọ̀ tó ní wọ́n pé wọ́n gbà pé Al-Qur'ani gbogbo àtọ̀dọ́ náà wà ló ti wá wọ́n sì jùpá ju sẹ́lẹ̀ wọ́n gbà sílá wúwà yìí ta ni wọ́n kílọ̀ mọ́ nínú ẹ̀sìn tọmọ lanu gbàgà òun náà ni pé ó sì wá ní olóríire tó pọ̀ láyé mi àtijọ́ gbẹ̀dẹ̀ kìámọ̀ fẹnikẹ́ni tó bá gba tànẹ́bì gbọ́ tí ò yá pa àṣẹ rẹ̀ á sòrí rẹ̀ á sì sòrí kìámọ̀. wàhálì ikraman wa tashrifan li nabiyyiha muhammadun sallallahu alayhi wa sallam. àwọn ọlá tá a sọ àtàwọn kò tá a sọ yìí àtàwọn karamáàjì tọ́lọ́run ṣe fún wa kẹ̀tì ìrọ̀tọ́ pọ̀ yìí òun náà ni ọlá tọ́lọ́hún ṣe iyì tọ́lọ́hún ṣe tó fi fún ànẹ́bí rẹ̀ tí ṣe Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí Jésù ti sí mọ̀ sí rẹ̀ ti stop ó ti stop jáde pé rọ́ọ̀ni bẹ́ẹ̀ ni èsìkẹ́lì noah jáde pé rọ́ọ̀ni jáwa Jésù ò sí mọ́ iṣẹ́ rẹ̀ ti ṣe kí ni ọgbà bọ́ọ̀sì ó ti stop àti pé ńgbà tó wà gan iṣẹ́ rẹ̀ ò sí fún kí ni gbogbo ayé gbogbo ayé a sọ fún insha Allah hmm wa min hadhihi al-khasa'is al-'azima. nínú àwọn àdásàlẹ́sà tó tóbi tọ́lọ́run ṣe fún anabi muhammad sallallahu alayhi wa sallam. an ja'ala laha al-arda masjidan wa tahura. ara rẹ̀ ni pé ọlọ́run ṣe gbogbo rẹ̀ fún anabi muhammad níbi ní mọ́sálásí wa tahura ni a sì a lè fi ṣe àlùwàlá. ìyẹn tayammum. inna lillahi wa inna ilayhi raji'un. wàlá wàlá kúránì mọ̀ dáa Quran. àwa tá n bẹ ládùúgbò ìbò nídìí kásẹ̀ tó mọ ní mẹ́ẹ̀lì mẹ́wàá ká tó débi dání sírun. wàláhì ẹ wá wò pọ́ọ̀bù wa. fa ayyuma muslimin adrakatu as-salah. oní mùsùlùmí ibikíbi tí ìmú bá ti gbé bá o. walam yajid ma'an wala masjidan. tí ò rí omi tí ò sì rí mọ́sálásí kankan. fa indahu tahuruhu wa masjiduhu níbi tó dúró sí yẹn náà ohun tí èsàrò wà láti wà ń bẹ níbi tí ó ṣe tó fi ṣe mọ́sálásí ti wà ń bẹ tí èbá ti sori àkìtà tí èbá ti ṣe tọ́ílẹ̀tì tí èbá ti ṣe àyẹ̀gbin tí èsè inú ibojì mi tí wọ́n sì kú sí. ihun tí èsè àlùwà láti wà ń bẹ̀ ohun tí èsè tí èsè mọ́sálásí tí ó kírun bẹ́ẹ̀ ó ti gíní ó ti wà ń bẹ̀ ọlọ́run ò sí bẹ́ẹ̀ fáwọn àdébí tó ṣáájú. Allahu akbar. àwọn níbi tó ń mọ́nà jọ́sìn tó wọn bá débẹ̀ kí wọ́n lọ ṣe wọn ò tí jọ́sìn. bẹ́ẹ̀ Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni tí o bá ṣe bẹ́ẹ̀ ni ara Ṣakí báyàgọ́ ààrẹ ní ilé ìjọsìn wa. ọlá tá a sọ yìí. ọlá tá a sọ yìí Habibullah ẹ̀mọ̀ ìyá mi bìkìláfìlì umami sáàbì. bìkìláfìlì umami sáàbì. àfẹlẹ́ yìí yàtọ̀ sí gbogbo àwọn ìjọ àwọn ànẹ́bì tó ti ṣáájú. èyí ò gan tó lọ́tọ̀ bí ànẹ́bì sọ̀tọ́lá ojú Jésù lọ. sallallahu alaihi wasallam. ṣe é gbé tó wọn bá tún lẹ̀ yìí mọ́tọ́ fíkì àná mm. kò ní í ṣe é yẹjú báyìí. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون ibi tó o bá ti gbé ni pé kúlí yá ayúwa náà. yá ayúwa náà. fàrẹ́dá tí kò máa ń lọ tó mi rọ́bì fi sùdúrin wàhúdà wàhúdà ń rahmatun lil ọwọ́ ni kúlí bí fọ́dílì ńlá ìwà bí rahmati fàdíhàlìkà fàlíyà fúráhù wà fọyìrù mímá yẹjìmá. suratu yunus quran chapter number ten verse number fifty seven all the way to fifty eight ọlọ́run ní pé ọlọ́run sọ pé mo pe gbogbo ẹ̀yin ènìyàn o. ọlọ́dà àtúkò mẹ́rin ìdọ̀tò mi rọ́bì. bá a pin wá sí ti dé wá báyìí látọ̀dọ̀ ọlọ́run ọba yín o. wáṣífà olè máa fi ṣubú ìwà húdá. ìwòsàn ni ìwòsàn ni àti ìmọ̀nà tó pé yékéyéké fún gbogbo ẹni ọba gbàgbọ́ o. ìwà húdá wà rahmatun lil mu'minin. ó wà ní ìkẹ́ni fún gbogbo ẹni ọba nígbàgbọ́ òdodo sí i wà ní kúl. kúl bí fadlillahi wa bí rahmatihi. fàbí dhalika falyafrahu huwa khairu mimma ọlọ́run bá nílẹ̀ mọ́mọ́ mọ́ sọ fáwọn èèyàn yìí pé o pẹ̀lú ọlọ́run ọba àti ìkẹ́ rẹ̀ tó fi ṣe mí lánàá bí o tó fi fún ní Islam eléyìí gan ti tó fún yín kẹ́ mọ fi yànnà kẹ́ mọ fi dunnú wà khayrun mimma yajma. ọlọ́run ní kíkẹ́ jẹ́ mùsùlùmí kẹ́ ní tó gba kuraani gbọ́ kó ní tó tẹ̀lé ànábì muhammad sallam wà khayrun mimma yajma'un ó lóore ju tẹ̀ fi gbogbo ìgbésí ayé yín kó jọ sí lọ. Allahu akbar àkọsọ ah, kọsọ kò mú a ẹrí <laughs> ó ní uwa khairu uwa khairu mimma yajma'un. ó lóore ju gbogbo tẹ̀ fi gbèsè ayé yín kó jọ sí lọ. Allahu akbar. hadisi yìí ọwọ́ afọ ọ̀rọ̀ yẹn tán yẹn yẹn. ọ̀nyẹ́jú ẹ̀. hadisi number four four hundred and thirty-eight lọ́dọ̀ àfọ Bukhari ó ní. haddathana Jabir ibn Abdillah. ẹ̀hẹ́ kọ́l. ẹni tó gba àwọn tí wọ́n jẹ́rọ wí. naam tí wọ́n gbà nísìnyí wọ́n pọ̀ ṣùgbọ́n ibi tá a ti gbé òun náà ni pé. حدثنا جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم wọ́n ní ọ̀rọ̀ náà ó wá ọmọ abdullah ó ní àní sọ̀rọ̀ sọ́lámì kí ọlọ́run lọ́lọ́run kó tó mọ bẹ lórí wọn wọ́n sọ yìí pé. yu'titu khamsa. wọ́n fún mi ní nǹkan márùn-ún. lam yu'tahunna ahadun minal anbiya'i qabli. tí wọn ò fún ànẹ́bì kankan ṣáájú. Allahu akbar wọ́n fún mi ní nǹkan márùn-ún tí ọlọ́run ọba àlekè ọlá tí ò fún àlejò kankan. lámì ọ̀tọ̀ hunna ahadun min al-anbiya'i qabli. sallallahu alayhi wa sallam. ẹ̀bẹ̀rẹ̀ <laughs> síbẹ̀ náà kì í ṣe pé mùsùlùmí ọmọ ìyá rẹ̀ yẹ ànábì ẹ̀sẹ̀gbẹ́ jésù ànábì ẹ̀sẹ̀gbẹ́ torí pé àwa orí wa pé lánàá fárígò bẹ́ẹ̀ ní àhàlẹ́ mẹ́nìkùn. òun tá agbára lẹ́nu ṣùgbọ́n yìí lẹ béèrè a wá tẹlẹ̀ kó lè bá a yìí pé ànábì ẹsẹ̀gbẹ́ jésù ò níbi iṣẹ́ tí ọlọ́run kí wọ́n wá jẹ́. na you ask for it o. wọ́n ló béèrè rẹ̀ ẹni wọ́n bá dẹ́kọ̀ pábọ̀ o lọ́gbẹ́rì mu tó wà nínú o. àbí kò yọ lọ́wọ́ anabi sọ̀rọ̀ sẹ́lẹ̀ wá ní pé wọ́n fún mi ní nǹkan márùn khamsa lamu yutọ̀ nà ahadun minal àmìyá yìí kọ́bílì tí ò sí ànábì mi tí wọ́n fún mi tí wọ́n fún ṣáájú mi ní nǹkan márùn-ún àwàlà ọmọ ni wọ́n fún ọwọ́ àlàlà kọ́kọ́ mbẹ́. nùsírù tùbí rọ́ọ̀mì màsí ìrọ̀tà ṣá. Allahu Akbar ó ní wọ́n fi wọ́n àkọ́kọ́ ohun fi jì mí òun náà ni pé ìbẹ̀rù orúkọ mi ìbẹ̀rù ẹ̀sìn tọ́lọ́run fi rán mi ó fi jì mí dé pé tí kéèpì rí bá gbọ́ ìfòyà ó sì mu ẹ̀rù ó sì bẹ̀rẹ̀ sí ní bà gẹ́gẹ́ bí ìrìn oṣù kan téèyàn fẹsẹ̀ rìn. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam that means pé anabiwa muhammadu sallallahu alayhi wa sallam iṣẹ́ tọ́lọ́run fún un pé kọjẹ fún gbogbo àgbà ńlá ayé àtọrúkọ ẹ tí kèfèrí bá gbọ́ wọn sì mọ ẹgbẹ. wọn náà wọn wà títí dèmi o tí àwọn kèfèrí bá péjọ síbi kan tí wọn mùsùlùmí wọn bẹ̀rù tí kàtọ́ pé sallu ala nabiyil karim wallahi lẹ́ẹ̀kẹsẹ̀ wọ́n sún kìíní eh. inú pèpèrè kùn ní gbókò ànẹ́bì kọ́ wá fẹ́ràn rẹ̀ wallahi yọ gba islam dúkù náà yóò sì islam ẹ wá rí ẹni ẹ bá ti rí yẹn gbókò ànẹ́bì tọ́ ẹgbẹ́ ńgbà ẹlẹ́gùn rẹ̀ wá lè sí kébèrè àánú ọlọ́run lè lè bá ń gbà yẹn tó bá fẹ́ o lè lè bá tó bá jùlọ o lè ṣe bẹ́ẹ̀ déwájú ọlọ́run kọ́ lọ rí sórí ibú gbére ọlọ́run sọ wá ń bẹ̀ ọ wá la kọ́kọ́ ntọ́lọ́run fún mi tí ò fáwọn ànẹ́bí mi. òṣèlú ìrọ̀rùn bí màá sí ìrọ̀tà ṣá. ìgbúrò mi lásán ẹ adágìrì adágìrì adẹ́rùbà àwọn kété àwọn kèfèrí ó ní wọn ò fún ànẹ́bí kan ṣáájú èmi Muhammad tó bá rí Isa ó Muhammad ó fi ìyẹn ju Jésù lọ tá n pè ní ànábì Ìsá wọ́n ló sọ pé wọ́n fẹ́ kún analyze ẹ o wọ́n náà ló sọ́nú ọ̀rọ̀ rẹ o point number two. káàníyàn wájú ìlàt líyàlá àrùdù masjidan wàtọ̀húrọ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ṣe ilẹ̀ ní mọ́sálásí fún mi gbogbo àyè tó wà lórí ilẹ̀ wọ́n ṣe mọ́sálásí fún mi àti ibi tí mo lè fi ṣe àlùwalé ilé pẹ̀. Allahu akbar sáàlìsà ẹ̀hẹ́n eh, eh, eh, tó lè tó ń já pé wà á yìí máa rọ́dùn lè mi ó mà jí. ẹ̀ tó yẹ pé ẹnìkan nínú àwọn ọjọ́ mi ọkùnrin ni wọ́n ní àbóbìnrin. àrùrọ̀kàtì ó sọ̀lá. gbogbo mi yóò tìrù bá ti gbé bá o fàdíyùsọ̀lì kókì. kókì tó bá jẹ́ pé àṣẹ ń bẹ ọlọ́run ò sí lẹ́tọ̀ọ́ fún mi mọ́sálásí gbogbo ọ̀bá wọlé bá a wà lóko nísìbọ́ bá bá wa létí àlà alẹ́ páàkì machine tá à ń rìnrìn àjò lọ á sì kírun létí ọ̀nà bá a bá ròbí kódà tó já sí pé ìgbẹ́ tó ń bẹ́ẹ̀ ń di wa torí pé inú sọ́ọ̀tù mọ́tà kan jàmbá five àti jàmbá six ọlọ́run bá ní pé tá à bá ń bẹ nípò jẹ́nẹ́bá tá a rómi àbá abóbìnrin sùn tá a rómi ọlọ́run ká ṣe kí ni kásálùwà lélẹ́ pẹ̀ kásì kínu tá a bá ti débi tí a ti gbé rómi tá a fi fọ ẹ̀gbin nù tá a ṣe gbogbo kíní ànítùrù yẹ kí mọ́ ọ̀tún àyè àtún àkì méjì ni kọ́sìlù látòkì kódà tó bá tún lè tán a tún lè kiri jámù náà ní pé ní àjòyẹ́ mú ìdẹ̀ra gbẹnu sa ọkẹ̀ ní ìdìbò kì í kẹ́ ẹ ṣe pé kọkẹ̀ mọ́ sọ pé chata ni bàtà chata ni bàtà bọ́tẹ́ pé jo kí ló dá sí ọ lẹ́nu nísìnyí bẹ́ẹ̀ òyì ọ wọ́n tún wá ṣépè fún ànẹ́bí ọlọ́run tún ẹ ṣe o. àmín. ẹlẹ́ẹ̀kẹta. wọ́ọ̀hìn láti líya lọ́gọ́dá ìlú. wọ́n sì ṣe ìkórè ogun lẹ́tọ̀ọ́ fún mi wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún mi Muhammad. sallallahu alaihi wa sallam. ó mẹ́ta. bẹ́ẹ̀ ni ó tún fi yẹn lẹ́ẹ̀ ju jésù lọ alẹ́ sọ́tò ọ̀sán àṣẹ lẹ́tọ̀ fún rẹ̀ mọ̀hán sọ̀sán kì í sì ń sẹ̀tọ̀ fáwọn yòókù hmm. torí pé kúnnú bíbélì lọ gbá tẹ́ pé wọ́n bá lójú ogun wọn gbogbo kẹ́hìn gbọ́dọ̀ kó bẹ́ẹ̀ ẹ̀dá nẹ́sùn kò sínú bíbélì ọ̀pọ̀lọgba exodus chapter number thirty four lọ wo the old chapters ó kún bẹ́ẹ̀ ẹ pa gbogbo wọn ẹ bá pa gbogbo wọn náà nǹkan wọn ẹ bẹ́ẹ̀ kó kú o ẹ dáná sun torí ẹni ìgún ni wọ́n ọlọ́run la ṣe èrè ogun ní ẹ̀tọ́ fún rẹ Muhammad kì í ṣẹgbẹ́ Jésù bẹ́ẹ̀ yẹn ọlọ́run bá rẹ ló sì ṣe bẹ́ẹ̀ ẹlẹ́kẹta nù ẹlẹ́kẹrin. wa kana an-nabiyyu yub'athu ila qawmihi khassan. ìhun tí ànẹ́bí sọ sálàmù tún fi ju gbogbo àwọn ànẹ́bí yòókù lọ Jésù nìkan kọ́ hmm. wọ́n ló béèrè wọ́n lẹ́ni bá béèrè ọ̀rọ̀ nífẹ̀ẹ́ di ẹgbọ́ tẹ ẹ bá tún ṣàlàyé fún ẹ ṣàìdá fún ni. àní sọ sálàmù ní pé gbogbo àwọn ànẹ́bì pátápátá. yóò bá a sún ìlà kọ́ọ̀mì ìkọ́ sọ. yóò bá a sún ìlà kọ́ọ̀mì ìkọ́ sọ́tàn. wọ́n kẹ̀ gbé wọn dìde sí ìjọ wọn nìkan. ìjọ wọn nìkan ìran wọn nìkan. inú Matthew chapter number ten verse number five and six wọ́n ní àwọn méjèèjì láwọn yìí ni jésù rán lọ ó sì sọ fún wọn yìí pé ẹ má ṣe lọ sí ojú ọ̀nà àwọn kèfèrí ẹ sì má ṣe lọ sí ọ̀dọ̀ àwọn ará samaria ṣùgbọ́n ẹ kúkú tọ àwọn àgùntàn ilẹ̀ israẹli tó ṣe kí ni tí ó rù lọ inna lillahi wa inna ilayhi raji'un àwọn bíbélì dáhùn sọ yìí pé anabi hmm. isa alayhi salatu wa salam ń sọ fún àwọn ọmọ méjìlá yìí rẹ bíbélì ló sọ̀rọ̀ yìí o Matthew chapter ten verse number five and six wọ́n ní àwọn méjèèjì láwọn èyí ni jésù rán lọ ó wá sọ fún wọn yìí pé n pàṣẹ fún yín pé kẹ́ ẹ lọ sọ́dọ̀ àwọn kékeré o ẹ má lọ́dọ̀ wọn ẹ sì gbọ́dọ̀ lọ́dọ̀ àwọn ará samaria o ṣùgbọ́n ẹ kúkú tọ̀ àwọn àgùntàn ilẹ̀ israẹli tí ó nù. àwọn ni ẹ lọ bá. àgùntàn ilẹ̀ israẹli nìkan ni wọ́n rẹ jésù sí. the lost sheep of israel. tẹ bá tún wá wò nínú matthew chapter fifteen verse number twenty four ó ní àpò náà mi bí kò sí sí àwọn àgùntàn ilẹ̀ israẹli tó ṣe kí ni. tó nù lọ. tó sẹwàánu bí bíbélì wá sọ yẹn kurani wá sọ sọtọ ayé kuran kuran chapter number three verse number forty nine wàrọ sulẹ ìlàbà ní israel a sì rán isa rán jésù sí àwọn ọmọ israẹli nìkan nìkan sọ inú sọtù sọ kuran sixty one verse number six ìní rọ̀súlùláì ilé èkó ìní rọ̀súlùláì ilé èkó ẹ̀yọ́ ọmọ ìsírẹ́lì òjíṣẹ́ ọlọ́run lè mi sí yín o kì í ṣe sí gbogbo àgbáńlá ayé ṣùgbọ́n inú sọ́tù sábà Quran chapter number thirty four verse number twenty eight. wà á máa arúsáná ka ilá káfàtà lìnà. ọlọ́run náà àlẹ́ rẹ̀ Muhammad níṣẹ́ bí kò ṣe sí gbogbo èèyàn bí kò ṣe sí gbogbo èèyàn pátápátá. bàṣírọ wà nàbí rọ. ó fún ọ ní ròdù ní tún wá ṣèkìlọ̀ fún ọ ẹ mọ̀ṣe ẹ mọ̀ṣe sára nàṣe láàyà ọlọ́run túbọ̀ púpọ̀ èèyàn ni ọmọ bí Muhammad gbogbo ayé lára sí. ẹ bẹ́ẹ̀ náà ti wù. èsì nuha evangeli wọ́n ní kò yé yín kò hàn sí igi anabi muhammad gbogbo ayé la rẹ sí ta ló sọ ọlọ́run níbo sọ́tù sábà Quran chapter number thirty four first number twenty eight ọlọ́wàlákínà àtàrà nẹ́ẹ̀sì láyà lamọ́n gbogbo èèyàn ni ọmọ àkìsárọ̀ lọ́dọ̀ wọn. àtàrọ̀ ni wàkàna ahadun ní àtàrà nẹ́ẹ̀sì lẹ́yìn ilà yà lẹ́mọ́n inna lillahi wa inna ilayhi raji'un. ẹ ti yanjú ẹ ọfọ gbogbo ohun tá à ń sọ yìí náà ó ń fi rinlẹ̀ pé ànábì mò ń sọ sọ́là iṣẹ́ rẹ̀ kì í ṣe iṣẹ́ ẹgbẹ́ jésù. wàbùrọ̀ ìṣtù ìlà nàásì kà fátàn. sẹ́túwárì o ó wà ní wàbùrọ̀ ìṣtù ìlà nàásì kà fátàn. ṣùgbọ́n èmi Muhammad mo gbé mi ìgbé sí gbogbo àgbáńlá ayé nínú sọ́tìlẹ̀ àbí àkùnrin twenty one verse number one oh seven wàmà àrìdánilẹ́ka ńlá kà fátàn lè nàásì bàṣírọ̀ wàdàbírọ̀ wàlákìn àkṣàrà nàásì Eh, wà má arsalnaka illa rahmatan masha Allah bẹ́ẹ̀ masha Allah ọ̀rọ̀ yẹn pọ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ lọ́fà ti sọ́kìlà àbíyá kọ́nà twenty one pass number eh, one oh seven ni wà má arsalnaka illa rahmatan lil alamin àbúrẹ́ rẹ̀ muhammadu sọ́lámù níṣẹ́ bí kò sí kọ́ jẹ́ ìkẹ́ àánú fún gbogbo àgbàlá yìí ṣùgbọ́n jésù arẹsí ìsirẹ́lì nìkan hmm. kódà nínú nínú John chapter number five verse number nine ó lé mi ń gbàdúrà fún àwọn ènìyàn èmi ò gbàdúrà fún gbogbo ayé. Allahu àtúbárù àwọn ọlọ́run àwọn tọ́lọ́. òun náà mọ ẹhín. ó ní limitation <laughs> nínú àwọn àjùlọ yẹn iṣẹ́ kì í ní limitation ànẹ́bí òun ní limitation Allahu àtúbárù iṣẹ́ ni wípé ànẹ́bí fi iṣẹ́ ju ànẹ́bí àyínsá lọ gbàfọ́gẹ̀ gbàfọ́gẹ̀ gbàfọ́gẹ̀ kò sí àwọ̀ láàrin Muhammad àti Jésù wàlọ́ọ̀nì ànábì Ìsá kò dẹ̀ sí àwọ̀ láàrin àwọn ànábì ọlọ́run àtọlọ́run wọn ìwọ tí òye là ń ṣe kí ni lásàlàyé fún kò lè bá yọ ipe ànábì Muhammad iṣẹ́ rẹ̀ ju tani lọ ojú ànábì Ìsá lọ aleyhi salatu wa salam ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni. wàhùn tí ìtò ṣàfà. wàhùn tí ìtò ṣàfà. wọ́n tún wáá fẹ́ mi níyọ̀ǹda pé kí n sì pẹ̀. n sì pẹ̀. tọ́ba díjọ́ ọ̀gbìn dàrí kìá mọ́ ìlú sì kí àwọn èèyàn. aláwọ̀ àbúrò àrùn isa wọn pè wá àròjọ ni. pé wá sí pé. báwo wọ́n ṣe pé wá àròjọ ọwọ́ àdùnsọ́ọ̀tù mẹ́ta chapter five láti one level all the way to one fourteen. a ń dákúlù jáde náà. la ilaha illallah ṣé wọn ló ń sọ fún àwọn èèyàn. Allahu Akbar wàláyé eh, wọlá torí kuran ah laila ẹ dákun ẹ mọ fi kurani sí yé o wọlá tá a bá mọ kurani gbogbo àwọn aráàbí ó kè mọ fọpọlọ wa táyé. واما القران فيتعلمون المنافقون يجادلوا به المؤمنين. ẹsẹ̀ diri kò mọ́ ká o kò yé kò síbi tó lè kà ń bẹ́ o tẹ̀ ń ifi gbá wa lẹ́sẹ̀ ifi ń kàn wá kù hmm. ẹ diri ẹ tẹ́ bá ìmọ̀ kan tiẹ̀ kẹ́ ń pọn mọ́ láàrin yẹn tẹ́fì lóhùn láyé láyé lọ́la ìwà yà máa rí. ọwọ́ àròyìn pé ohun tóun sọ yẹn hmm. ọ máa jẹ wá wọ́n máa jẹ wá kọ̀dẹ̀ jẹ wá. táwa gbọ́ òdodo kalẹ̀ a máa tẹ̀lé rọ gbogbo àwọn mùsùlùmí ọ̀rọ̀ láti ń gbọ́ yẹn. bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ mọ jẹ gbogbo ẹ̀ pọ̀. Hmm. ẹ ti rí. muzabila bina bẹ́ẹ̀ na dáàrí. abibula sọ́wọ́ alẹ́ ìtọ́tẹ̀ wà lágbára jù. tí anabi wa muhammadu sallallahu alayhi wa sallam. eléyìí ò rí kà nínú tíra kankan o. nígbà tèmi náà parí stọ́dì òye mi sọ fún mi ìmọ̀ mi sì sọ fún mi ó jẹ́ kí n gbọ́ yé pé wàlláhì ìsúnmọ́bí láìlẹ̀ dí láìlá ìlà wa alukurani ọlọ́run fi ni ànábì fi ju gbogbo àwọn òjíṣẹ́ yòókù lọ. àwàwà ìbárò the biggest miracle. torí pé bóyá nítorí tọ́lọ́ ń fáwọn níyànjú láti ṣe study nípa world major religious pictures wọ́n jẹ́ ká mọ òkú àtàlàyé ṣé rigiwe bẹ́ẹ̀ ni ṣé rigiwe samuel atarubabe bagwagita yasina mabara old testament new testament sóun ló fẹ́ fi wí àlùkò ránì. kọjọ́ máṣẹ̀ wo ń bẹ́ẹ̀ ìwé tí ó corrupt inú sọ́tìlì sra Quran seventeen eighty eight all the way to eighty nine ọlọ́run láyé àtìlù bá tìlù mi bá yín ní lẹ́wọ̀n náà yín jítá máa àtìlù ìṣù wàlì jìn àlá àyà tùbí ìṣù wàlì jìn náà ya àyà tùbí mi tìlì hàdà lùkùrà áyà. wàlá yà tù náà bí mi sì ni. wàlá òkà dàbà dùnú lèbá lè lọ ìrọ. ọlọ́run náà yín jítá máa àtìlù ìṣù kòl sọ pé rẹ Muhammad kí ènìyàn àtàlejò ló bá kó jọ ènìyàn àtàlejò ló tẹ bá kóra yín jọ o. àlá àyà tùbí misli hadha al-Qur'an. kẹfẹ́ múrò alukur'an yìí wá. la ya'tuna bi misli. ọlọ́run lẹ́ẹ̀ lè múrò ẹ̀ wá wá. ọ̀kadà bá dòwò ìbáàdì ìrọ̀. wàláì kí pásítọ̀ kí wọ́n jáde lẹ́nu kó bá dáhùn sọ pé ẹni tó bá fẹ́ múlu bíbélì wa kó mu wa á sọ fún pé fàṣẹ tó ti wà lẹ̀ gan oúnjẹ kọjá díẹ̀. ó kọjá díẹ̀. sígé bible lọ fẹ́ sọ ni woman bible lẹ sọ ni generous bible amplifier bible mm. new one translation uh, revised standard version american standard, uh, american standard version gay bible woman bible the message world uh, good news new world translation romancati kìíní kan nineteen kìíní kan fourteen kìíní kan edition la fẹ́ sọ ni fashions la fẹ́ sọ ni edition edition àbí revision revision revision tọ́nà fẹ́ sọ ni. láyà tún náà ní mísìlì. eléyìí gègé ni mírèkù tí ò sí mírèkù tó tó mọ́. ẹlẹ́kẹ̀fà nu o hmm. tó o bá ń gbọ́ gbíb ẹrù tó ka ọmọ lẹ́nu. ó ka ọmọ lẹ́nu anabi muhammad fi kuraani ju gbogbo anabi yòókù gbogbo ẹnu lè sọ sẹ́ẹ̀rí kéèyàn mọ̀ sọ yín pé asọdunu asọdunu kọ́ lọ sí stọ́ọ̀dù tí mo sọ yín dáadáa wàláì náà bẹ́ẹ̀ ọmọ nípa kuraani ẹ mọ hmm. àlẹ́ ti sọ yín fún wa kọ́ dẹ́ ńkọ́ lórí irọ́ ni àbòsí ni kurani gẹ sọ yàtọ̀ sí wọn tá a nẹ́bi sọ sáàmù sọ kurani sọ tọ́ba lọ sọ́tà ìmúra kúrẹ́ chapter number three ààyè ẹlẹ́ẹ̀keje ẹdiri ó ní wàlẹ̀ dansara alẹ́ kàlí kìtàbà mi nù àyà tún mú kàmẹ́tún kunna humu likitabi wa ukaru mutasabiya wani fa amma alladhina fi qulubihim zaygun fayatabi'una man tashabba minhu ibtiga fitna wa ibtiga ta'wili fitna ni wa <laughs> ọlọ́wọ́ bá ní pé ọlọ́wọ́ bá ní pé àwa la sọ kúránì kalẹ̀ fúnra ẹ̀ mọ́ sọ sálàm níbẹ̀nu ẹ̀tọ́ pé tọ́wọ́ ti káyà ní o ti dájọ́ rẹ̀ o ti kílẹ̀ ẹ̀ nídìí àdìsí ẹ̀ nídìí kankan mọ́ ẹ̀ nídìí kọ́mẹ́ntì kan ẹ̀ ti o ti kílẹ̀ lọ́wọ́ kan bẹ́ẹ̀ yẹn. ó na ummul kitab ẹ̀hẹ́ wà ó kọ́ọ̀lù mutashabihat. àwọn míì sì jọra wọn tẹ́ pé àwọn ò tẹ́ kó sòrò tú sòrò tú ṣùgbọ́n fàmálàdì nàbí kulubihim zaygun fayattabi'una ma tashabaha min. ọlọ́run láwọn tó já sí pé ẹ̀mí wọn gúnrí kò níbi òdodo bíi evangelism hmm. Ezekiel bẹ́ẹ̀ kì í sòótọ́ ní wa wàláì kì í sòótọ́ torí pé gbogbo gbẹ̀yìn rẹ̀ ìsàn àtàkì ànábì bẹ́ẹ̀ owó kówó lè lẹ́ ìsìlá wàláì wàláì wàláì ṣé ẹni wọ́n wá fi ọyàn yá àbẹ́bí inna sani ya kawo wale daru ọdaràn sọtò kan sọ àkùrán chapter number one oh eight verse number three. àwọn tó ṣe bẹ́ẹ̀ ṣáájú àwọn dà àwọn tó ṣe bẹ́ẹ̀ ṣáájú àwọn dà àbí làábì gba tiẹ̀ kó tó kù láyé. wàláyé ọgbà. ọjọ́ rọra ọmọ mọ fẹnu sọ àwọn ànẹ́bì. ó lọ́dún mẹ́wàá kẹ́ kó tó kù. wàláyé torí gbogbo ẹni tí bá mọ fi ẹnu sọ àwọn ànẹ́bì pátá orí ibú ọmọ bá kù láyé. Allahu akbar tó bá ń ṣe kèfèrí rẹ̀ mọ̀ sí lọ. mọ̀ ṣe kèfèrí rẹ̀ ibi tó dé sí lójú ẹ̀ ń tẹ̀. ṣùgbọ́n kọ́ mọ fẹnu sọ àwọn ànẹ́bì kí ah. ní sì ká mọ fẹnu sọ ànẹ́bì Ìsá àwọn tọ́lọ̀ ti yọnu wọ́n fẹ́ rúṣà wọ́n dẹ̀ ní sẹ́ni tí wọ́n bá fẹ́ràn kẹ́nìkan wọn á yẹ̀yẹ́ rẹ̀ báwo ló sì wọ́n táwọn lára sí kátó àtọ́pá àwọn tọ́lọ̀ ń gbé dìde lójì iṣẹ́ rẹ̀. ó wà ń fẹnu sáwọn àwa ni wọn gbádùn ayé ọlọ́mọ lọ́mọ náà sùmọ́ lẹ́ran gbó ọlọ́lá ilaha illallah ọlọ́lá àti tóbi ọlọ́run ìyẹn nìkan kọ́ ọwọ́ á ní ibẹ̀ nù wọn tó yá sí èyí tó jọra àwọn yẹn níbi àwọn ọ̀rọ̀ òun ni wọ́n wàá tẹ̀lé èyí tó tòrò tú pàyẹ̀tà gbé wọn mọ́ tàdábà nínú èyí tó jọra wọn níbi àyà àkùrá tẹ́ pé ọpọlọ wọn ò gbé ò gbé òye wọn ò gbé òye wọn. ìtìgọ́ ìtìgọ́ àlìfitínà láti lè fi dá fìtínà sílẹ̀ wà ìtìgọ́ àtàwìlì àbí láti lè fún un ní ìtumọ̀ mi bí àwọn èyí tó bí èyí tó ń sọ yìí tó sọ lánàá yìí. ẹ o ike yọkẹ mọ mu wa ni ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ìdí ìparọ òun lọ. ìṣiṣẹ́ ń kó tirẹ̀ nìyẹn ni tí o bá yé ló mọ̀ pé ó ti dọ̀rọ̀ lẹ̀ ọlọ́run bá ń tẹ̀síwájú bí ayà yẹn ó ní. wà má ya'lamu ta'wilahu illa Allah. ṣùgbọ́n tó lórúkú wọn ọlọ́run yẹn náà tàbí ẹni tó mọ̀ túmọ̀ rẹ̀ jùlọ bí kò sèmi ọlọ́run tí wọ́n sọ kalẹ̀ fẹ́rù mi ti ṣe Muhammad. àtàwọn tí wọ́n jìndò níbi ìmọ̀ dáadáa wọ́n mọ̀ pé èmi ọlọ́run ọba ní bẹ́ẹ̀mẹ́. kuluna amanna bi. àwọn táwọn jìndò nídìí ìmọ̀ kọ̀ darúmọ́ wọn lọ́wọ́ bí àwa. wàlá yẹ rọ̀bílà àlàmí. adúpẹ́ ọba tí ò fi wá sínú òpè. adúpẹ́. ọba tí ò fi wá sínú òkùnkùn. alhamdulillahi alladhi hadana li hadha. wa ma kunna linahtadiya. lawla an hadana Allah. abilẹ̀ ìdúpẹ́ nítorí àwa ni ò lè dá mọ̀. rọ̀bànà ẹ bá ṣe pé àánú wọ náà ọba ló lé wa bá o. rọ̀bànà olúwa wa. látúnṣe kulubana. wọ́n yìí wá padà lẹ́yìn bàtà tó sórí rẹ̀ lẹ́yìn bàtà tó innaka antal wahhab. dáadáa ìwọ náà ọba lọ́bọ ọlọ́rin ọba tó gbọ́ngbọ́n ọba tó ẹ̀yin ọmọ ìyá mi eléyìí fi rinlẹ̀ fún wa yí pé ọlọ́run bọba àlékè ọlá òun ló ti sọ àsọtẹ́lẹ̀ yí pé wọ́n mọ̀ dàrú ẹ̀yin ni ẹ mọ́ gbẹ̀tẹ̀. ẹ̀yin ni ẹ mọ́ gbà wọ́n ní kọ́ lọ́ọ̀rẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn rẹ mùsùlùmí náà mm. tọ́jú ọ̀lẹ́ ẹbú. ọ̀lẹ́ ẹbú kẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà. òde ayé ìṣísàn tán wọ́n introduce ẹ̀sìn ẹ̀sìn àánú ẹ̀sìn iná. wọ́n gbéró lé ọlọ́wọ́ òsìgbà òǹgbà ọtí wà pàkéjì wọ́n gbé gbẹ̀lẹ́ ọlọ́wọ́ tó lọ bí báàgì akọ. bí kúránì ṣe dùn lẹ́nu rẹ tó ọ padà di kírísítẹ́nì. wọ́n padà ń si ẹbọ sọ́lọ́run ọba orí pé tiẹ̀ bọ nìyẹn. ọlọ́sẹ́fà ọlọ́run làwọn bẹ aburú ọ̀ ń kọ́ ohun tó o nílò. Allahu akbar. ẹ limaza ta'lamuna amúlẹ̀mú tẹ́lẹ̀tẹ̀ ń kọ́ nǹkan tẹ̀ ní tẹ̀ ní sẹ́ni. limaza ta'lamuna wa ma fadlu ilmina idha lam yufidina kullu ma nata'allamu. wàláyé kí ló ń mọ̀ ọ́ fún. wọ́n ti sàǹfààní ìmọ̀ táwọn tọ́jú fún. tí ò wúlò fún. tí wọ́n ń tọ́jú sí kèfèrí sọ tí wọ́n náà sì gbà lọ́wọ́ kan náà òwúlò bẹ mọ òwúlò fún ẹni yẹn. kódà àwọn introduce ẹ̀sẹ̀ lómi ẹlòmíì lọ́lọ́sẹ̀ wa. ọlọ́mọdé aṣojú gbogbo ìgbésí ayé wa ẹ̀yọ́ mọ̀ ìyá mi nípa àdísọ́rọ̀ mi ó wá mú ó ní abẹ́ ọ̀rọ̀ wa ẹ̀rí Evangel Ezekiel Noah ó ní when I saw the post I thought you have answered my question not knowing that you are just wasting people data Muhammad is not a prophet utmost high God. La ilaha illallah Muhammadu Rasulullah. Ọ̀rọ̀ tí pásítọ̀ yìí sọ evangelist yìí sọ lánàá pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run gbogbo àyà tó mú apá pátá la tún fún wa. Aláàjì ẹjọ́. A dẹ̀ ń pín ọ̀rọ̀ rẹ̀, a dẹ̀ ń tú àṣírí irọ́ rẹ̀, àṣírí irọ́ rẹ̀ o. Àṣírí irọ́ rẹ̀. Báláyé mọ̀kẹ́sí máa ń ṣe. Èyí tó yẹ kó gba òótọ́ jẹ́ẹ́jẹ́ kó gba ẹ̀kọ́. Sọ́gbọ́n tó wa ni. Ọmọ Kùránì tó wà mùsùlùmí náà. Ta lọ́pẹ́ mo ló ti kọ ta ni tíṣà tó kọ ẹ báyìbù yín àwa lọ kọ ni àwa tún kọ báyìbù tí a kọ kò síbi tẹ fẹ́ gọ sínú rẹ̀ àmọ́ jù yín yẹn lọ ọ̀rọ̀ tẹnu kọ́ wàlọ́ọ̀yì gbogbo ẹnu mò ń fi sọ eré àmùsùlùmí pé tó yẹ pé Islam the religion of the wise in fact ẹni tẹ́yìn ni òpin ò lè ṣe olódùn ò lè ṣe yọ sákúò ó wá when I saw the post nígbà tí mo rí post tí mo ṣe yẹn I thought mo rò pé you have answered my question pé mo ti dáhùn sí béèrè òun ó ní not know not knowing that you are just wasting people data láì mọ̀ yìí pé mò ń kẹ́ ń fi data àwọn èèyàn ṣòfò ni ẹ dákun ẹ̀yọ́ ọmọ ìyá mi ẹ̀ tó wá jásí pé òun tá a sọ lánàá ọjọ́ ọmọ pàápàá kókò yín ṣòfò ẹ dákun ẹ̀ kọ́mẹ́ntì ẹ jẹ́ kí n rí ní kọ́mẹ́ntì section èyí nìkan kọ́ ó tún wà ní Muhammad is not a prophet most high God àṣírí tuntun ẹ ó wà sọ bí tọ́nu. ohun tó fẹ́ sọ gan ni kúkú sọ yìí pé ìwọ ọ̀gbà tàbí Muhammad o. sallallahu alaihi wa sallam. gbogbo wọn àwọn arántọ́ kẹ wọn àwọn ará ni mo fi sọ wàláyé kódà wóró wóró wóró wóró. Allahu akbar. sọ àwọn èyí sẹni tó ń mú fọpọlọ rẹ ṣeré àwọn sì mọ fẹ́ tó nídìí ó tọ́. bẹ́ẹ̀ni Ọlọ́run kẹwàá. sọ nígbà tó sọ yìí pé